إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله اللهم صل وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين معاشر الإخوة السلام عليكم ورحمة الله وبركاته أكراوا يوم يوا سي ìjókò ìbéèrè àti ìdáhùn èyí tí wáyé ní dédé àsìkò yìí gbogbo òru àrùbíà eléyìí tún lè pàdé wa lónìí bí idinilahi ta'ala a máa tẹ́tí sí àwọn ìbéèrè tí wọ́n fi sọ̀wọ́ àbẹ́yìí tí wọ́n máa fi sọ̀wọ́ pẹ̀lú yọ̀ǹda Allah subhana a sì máa fèsì sí àwọn ìbéèrè wọ̀nyí pẹ̀lú àánú ọlọ́run abẹ́ olúwa kó mọ̀ wa kó gáìdì ahọ́n wa ntoluwa ò wí ntànàbí ò fẹ́ ntí ò ṣe déédéé lànà ẹ̀ ọlọ́run mọ́jọ́ dé tẹnu wa bọ́ àtàwa àti èèyàn ọ̀yà wa abẹ́ olúwa kọ́mọ́sà mú wa dó kọ̀rọ̀ zákọ̀ wa ní al-ikhlasa was-sidqa fil qawli pẹ̀lú yọ̀ǹda Allah subhana amatẹ́tí gbọ́ ìbéèrè náà ní sísẹ̀ntẹ̀lé wa billahi náà márùn-ún àbọ̀ kí àlùfájàrí tó wọlé wọ́n lè dákun bí ìrìn àgbè yìí bá wá tẹlẹ̀ ráńpẹ́ téèyàn sì ti kí fájì débi pé èèyàn fi bẹ̀rẹ̀ ìrìn àjò kí èèyàn wá wà ní mọ́tò débi pé ní mọ́tò yẹn ni táìmù sọ láti wá báyàn wọn lè dákun ìgbé àyè gbani láti kí ìwọn ọ̀rọ̀ yẹn nínú mọ́tò tá à ń sọ yìí ìṣàkùn wọn àpárọ̀ wọn táwọn fi kún ni pé pé ìtọ́wọ́ àwọn sì ní tájẹ́tì ni pé báwọn bá ṣe ìrìnàjò yìí ní tó súnmọ́ jù ni pé kí òun ti yọ kó tó di pé àwọn sọ̀kalẹ̀ níbi tí àbọ̀ ń lọ wọn lè dákun ìgbé àyè tẹ̀ láti fi ìwọn ọ̀rọ̀ yẹn àtúntì Jazakumullahu khairan. Ìbéèrè náà ni a ti gbọ́ yìí. Onírìn àjò tó múra láti ṣe ìrìn àjò. Ìgbà tọkọ fẹ́ gbéra. Àsìkò àsọ̀lá ó ti súnmọ́ àmọ́ kì í wọlé. Kì í wọlé. Ìgbà tí ó wọlé sí ìrìn àjò ti bẹ̀rẹ̀. Eléyìí máa ń sábà ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ fún àwọn tó bá ṣe kí wọ́n ti ní scheduled trip àwọn oní-flight ló pọ̀ jù ó lè ṣẹlẹ̀ níbi ọkọ̀ náà a sì máa ṣẹlẹ̀ náà àbí àwọn tó ṣe pé wọ́n máa ń travel by train máa ṣẹlẹ̀ gan-an. jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ irú train ó ṣe é ṣe kán ní mọ̀sọ́lá tó wá ṣe pé lu mùsùlùmí ni àmọ́ tó tiẹ̀ ṣe mùsùlùmí wọ́n lè má ní mùsọ́lá nínú train àmọ́ àwọn train kan bẹ eh, àfi kí n sọ pé àwọn ship ship ńláńlá ń ní mùsọ́lá tí ó tó kọ́ ló ní lè tó ogun mọ́sálásí wáyé albáxira ship ńláńlá eléyìí ò ní problem èèyàn kan tájẹ́ ti pé níbo ni ship dájú kọ́ ni èèyàn fi sáìtì fún kébìlà pẹ̀lú àwọn ìrìn àjò báyìí alhamdulillah àti ìrìn àjò báyìí rí lórí ship bí ọjọ́ méjì àbọ̀jọ́ méjì àbọ̀ tí wọ́n ní mọ̀sọ́lá wọ́n ní kitchen wọ́n ní gbogbo eléyìí wọn ò sí problem kíyàn kó tracy mọ̀sọ́lá lọ. tọ́ àwọn tó bá ṣe pé inú ọkọ̀ ní ẹ̀rọ ṣe sọ àbínú flight tí ò sí ààyè fún mọ́sọ́là àkọ́kọ́ náà òun ni pé kò lẹ́tọ̀ọ́ fún mùsùlùmí gbogbo mùsùlùmí láti kí pé à gbogbo tí wọ́n fi kí fájírì ojú thirty minutes lọ ọba ti bẹ̀rẹ̀ ìrìn àjò yìí after two hours lọkọ̀ ó tó dúró títẹ̀ tí fájírì ó fi kọjá jẹ́ ń kí ó kírọ̀ o ọlọ́run ọ̀bọ̀ ò ní gbà ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ eré gbogbo ayẹ́tò sọ̀lá èyíkéyìí sọ̀lá tí yẹn bá kí kó tó di pásìkò rẹ wọlé látọkọ báyìí ọlọ́run bò ní gbà ó wọ̀yẹ́jìbú àlìyáàdà dandan ìyẹn gbọ́dọ̀ dá ìrun yẹn padà ìyẹn gbọ́dọ̀ dá ìrun yẹn padà tó bá wá rí bẹ́ẹ̀ a ó kù ṣẹ́jú márùn tí fájírì wọlé ó kù ṣẹ́jú mẹ́wàá kò lọ́pṣàn tọ́. ki.